alhamdulillah adugbede kinanan allahu tabaraka wa ta'ala suruki wana karabi ojo ingini jirei ocho ramadan ingini ocho ramadan inulume gweta ibodo 1439 odo hijira ojo enehu uchekelu inolu ogunyo mela ibodo 2018 karatuwa dabi suratun nisa'i alkadi aya ugwegwanyo ka onale ni na akwa loja aya ugwegwanyo meji wala tatamannaw ma faddala Allah bihi ba'dukum ba'dakum ba'd أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبوا واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما منذ الله تبارك وتعالى إنهي ولا تتمنوا ما فضل الله به بعض بعضكم على بعض ẹun kìtù tọ́gbà kọjọ́ dùn àbúkà ojí bá kéjì báà mɛkidi kɔtɛ ŋilɛnu òtɔgba ikɔjɔ dumu aboka oyi abɛ keji amɛkumɔ má di lɛ ŋa mɛni mɛdi kɔtɛ lɛnu niridzali nasibun abobilɛ tsi nukpɛ bokalɛ tsi nukpɛ mimakitasabu ehu kɔlɔ ima kamatsi walinisa inasibun bobilɛ nukotsi nukpɛ mimakitasabu naku ehu kɔlɔ ima kamanu butsi kɛ mayinihi ayagidɛ yi dabaliki imam ahmad kiba hadisin rawahu tirmidhi an abi an ibn abi umar an sufyan ainihi ummu uh, salama wa kan un tojo sallallahu alaihi wa sallam ainihi wa un tojo yabdu rijal yabdu rijal wa la nafzu wa lana nisfu almiras abukale ma yogu awa a ta yogun bukale ko to ba wa mo abukele ma anu kweru ma anu rukulu enwu enwu ugwu awachu kweru nga chane angomu bu ano mu ujja ka bukele to bangu ada mana lo ka ka kwa maka amudu kitin emi abajo ma di ko to kuma libani bitokogu kama nugu kuma juja okogu kuma kuku shahid ogo ka bukela ku todo inyo kogun ya ju ya di na banile isha du ochuchu nse ojo no belen tari ya amangi ju kumali un eleti nga law tabaraka wa taala ni eh eh atuli kojo dun yo ja ka ojo oja ekeji ba ta me kumena adukoto enwelen turkumali ki mume ko chukujon eliko to ẹun gbígbé yú kìí concern ma kìí àwọ̀ ma ọgọ́gùn ma gí ní lè un sayayin ẹun kuma dọ̀dùkulu wọn na ma mú kọ́ wọn taka ma gú dábẹ́ náà kí a ma ń kọ́lẹ̀ èèyàn tí ọ̀làdàmà ẹni kìí tupẹ́rú wọn na kẹlẹ họ ọ̀tí kuma dùn a ma gú dábẹ́ náà kí ma to ma chukwu abanile oleki o ma wa bibigide ogba nabi sallallahu alaihi wasallam un wallahu tabaaraka wa ta'ala inhi eh ma kina di foton ugbo kolon abagagini ugbo kokilichi abagagini ugbo kweku ma pe bo bele foto en kuma chingo ne telentudu yi ma chi ibu chi ma ọ̀làdáwọn nẹ́kẹ̀lẹ́ tẹ̀pẹ̀kọ́ onóbìnrin olùgbòmọ́ ti ọ̀làdáwọn tẹ̀pẹ̀kọ́ àmá ọlá àwọn ìkàbóbìnrin ní àgìdẹ̀ má délẹ̀ kàkà àyílọ́nù ìyà àmúdà àyílọ́nù tí àyílọ́ ilẹ̀ ti yàn tó dẹ̀hùn tá fefe muhammad bin hassan chenku na atọgbe ogbenye enyo martin kejugun ile chebenenishin hadithi sewa abalileki difi bukhari annabi sallallahu alaihi wasallam aini la hasada illa fitnatayn ma lailo ne wulkiki yan meji manki lailo ne hunwi rajulun ataahu allah malan ene kallahu makodun fasallatahu ala halakatihi fil haqq takɔjɔ ŋɔ mi kudun ya kɔkɔ lɛ bi ojú ɔgɛsa fayakulu rɔjulun takɛnɛ mu nɛki wa nɛ ya ka yanni lɛw anɛli misilama lifulaani omi ma kɔ nɛ ɔgɛ nɛkɛ nigi dɛ yinɛ yi la amiri tu misilahu ɔla kɔlɔ kìí ase umamulu si ɔla ayɛlɛ ɔgɛ kìí dɛ ise nyɔ ani bi yanni fahuma fil ajari sawa ama mi jile wala dama chukujo weke diko toke chenyo kema no ngun manye ne dia no ya chenyo ma do la da ukujo ngume tudale maini hi hadith lati ukwaru ma do adamu ebo bo mo chika kinene kojo hili umatu ki adal qur'an le ki adu shawudu ki agba ki alibu oda kidehun to maini ogwe yayi le in wace biya nan cin cin ka ju gwe no gane le fa inna hadha shay'un ghayr ma nahat ghayr ma nahat al ayat an to i chola ogwe je le ngaya hana yin chola ogwe ja ogwe ni le ngaya hana wal aya aya gidai nahat an tamanna ayn ni'mat hadha uraye ko jo shingune ungun gurale toruku eke de kɔtɔ kimu katsa wɛnɛ lɛ tɛ kimu kimu do anɛ yilɛ ŋa ya mate mama mama te nini emi abadzɔ yi abo bilɛ ama nɛzɛlɛ aadil aya aya gidɛ tse wa oji nukara abo bilɛ todo ɛŋue kɔjɔ tse ŋa abo bilɛ exact lu ŋa mate ni kɔjɔ kisi ŋa ma bɛ kini kimi mu dama yi awu wo ka abo bilɛ gu ngulengi allah tabaraka wa taala ke me kidi ko to ganelen li rijali nasibun mimma iktasabu bukala yin ci ma dola dauma wali nisa'i nasibun mimma iktasabna bubla hima ci ma du pe ma ngama to dale ne ne was'alullaha min fadli me bi ojo allah wi bi we ha tulewun turuki cha tulewun mume enene ki bi kojo ki du pe unun tan to ba ta eni inna allaha ondo الله تبارك وتعالى بكل شيء عليما shay'in alima ولكل جعلنا مواني مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا ولكل أنا دو جعلنا مواليا أما ما جنوبكم أما جنوب ورثة باكنه أما جنوب يتك ما دما أصبع أما أما جنوب أمكم أنا دو كما جنوبكم mimma taraka alwalidan en kata kuye tono jane boki ajengugu oyo mkoyo wal aqrabun en kame hutono ama jengugu bile mamkojo walladhina aqadat aymanukum man yabu kume boku me me me me, me gebo ujimage boka mepama gebo damade aqadat aymanukum boka mepama kume chalikule damakolame mẹjàlì kúlì yìí jìdà má faatu mẹ́ fa atuhum nasibahum mẹ́mú pẹ́ ma mẹ́mú dùn àmà ma lẹ́gẹ̀dẹ́ ìlú ṣẹ̀wàkì ṣẹ̀rí àwọn owó pẹ́ má wa tán ọ̀nà ayégẹ̀dẹ́ àṣùkọ́lọ̀ wẹ́pọ̀ nà ẹ̀mẹ́ ẹ̀bọn mọ́ kàkítọ̀ omi lè kú dọ́gba ẹ̀yẹn ogun mi wẹ́n lè kú dọ́gba ẹ̀yẹn ogun yẹn àmọ́ nà ẹ̀mẹ́ èyí máa jọ máa gẹ́bọ̀ dà ene kunkun mebo da ma ogenele masalikor da ma ogenele fa'atuhum nasibahum memu pe ma dunguma eh ma eni egba zamani igbele egba zamani kami a sahaba nabi sallallahu alaihi wasallam aka ngoku maka ti medina yi ina e, buka makwa ma ma yokupe nwu kola ma ogenele ojo akome mu pe to gbodo amola gide ma egba yake aya yake akan guma watan kana hadha fi ibtida'i al-islam thumma nusikha ba'da dhalik yani ko takma mo oda ele mamdu kwal والذين عقدت ايمان ايمانكم فاتوهم نصيبهم ان الله كان على كل شيء شهيدا وند الله تبارك وتعالى يشوندك يا اجل جالي اندوك يا لول اجن شيدان ان يدوك سلمون alkalau tabaraka wa ta'ala inu ato me gbe kide abajo yi ma di sura yi sura bobule ola bobule le agbo abudu olo mune allah amada bin kan wa toba ar-rijalu qawamu ar-rijalu qawamun 'ala an بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا إن الله كان عليا كبيرا الرجال أبوك لا يقولون ما تكدي iṣẹ́ arab ma ṣe abẹ̀kí ṣiṣẹ́ arab ma ṣe ní ma gbọ́gbọ́ abẹ̀kú ma gbọ́gbọ́ ma nọ́kọ́ abẹ̀kú ma nọ́kọ́ ma jọ́fẹ́ abẹ̀kú ma jọ́fẹ́ ní ma ká bókẹlẹ̀ àmọ́kọ́lẹ̀ kọ̀wá múna alẹ́nisa a ma ń ti pàmà dágú ojí àbóbulẹ̀ yìí ma kí ni kọ̀wá mú ojú ti àti ni kọ̀ yìí mú ẹnẹ̀kì dágú akùlà pàí alámìdẹ́ni kéjì rẹ̀ àwọn lẹ́tí máa gini allahu láìláha iláhúwa alhayu alkoyu ẹnẹ kì dágó pákápàá ijú tẹ́un kì á lùlẹ̀ máa mi skúlù máa skúlù kan abájọ yìí ẹun dúkì á lùlẹ̀ skúlù ọmọlẹ̀ ìnilẹ̀ kùmà tó ìnilẹ̀ imudi primary ẹnẹ kì á díjú tẹ́un ọmọlẹ̀ máa dọ́ headmaster àbẹ̀kí headmistress imudi secondary ene ti adi ji tala mi romo ma do ki principal emu di college of education ene ti adi ji tala mi ru gbele ma do ka kini provost emu di polytechnic ene ti adi ji tala mi ri omo le ma do ka ki rector emu di university ene ti adi ji tala mi ri omo le ma do ka kini vice chancellor dogale ma kodu kuma jo kodu kuma jo ma di yitenu ìskúlù ẹ̀hún dúkìá lọ mọ́lẹ̀ pakọ́ṣáká ẹni ìṣàgbójì ìskúlù ọgbẹ́ ilẹ̀ ẹ̀bá òun sì kọ yímù madarasa àbẹ̀àkí ni kọ yímù markaz àbẹ̀àkí mudir markaz ẹni kì á digital senta markaz sẹ́ńtà gbọ́lẹ̀ àbẹ̀àkí ìskúlù gbọ́lẹ̀ àbẹ̀àkí institution lẹ́lẹ̀ ẹni kì á digital mọ́lẹ̀ òun máa dọ́ àkí kọ yímù tọ́ òkòlò abájọ òkòlò lóṣè ni kọ yímù ẹni kì á kọlà gbá lámẹ́rì òkòlò lẹ́ ẹ̀hún dúkìá lọ mọ́ òun máa ma ọla gbọkwalụ ịtụ nkala ile ma alinu abụmalikuma jekuma ṅụọ abụmalikuma nọ lati ọla ọgbọdụ ala mere ile kpakpachaka onwu ma ụgbọ onye atụ ili ọjọ aka amebukele amenwurule dọme nima fọdọlọ lọhụ ba'dhum ala ba'd tụrụ ojo le ga mme na ịkarụ tụ ate onye na keji menwu chọ na kele onwu ndị ate onye onobule wọ́n bí ma ń fọkùn mi na muhali tó dó àmà ń wọ́n lè ga ọkọ́ ma pa bí ẹ̀mẹ̀ ẹgbà yá ma kọ́kọ́ bí ẹgbà kò máa ń yá ṣàwẹ́rẹ́ yìí tó àmà àdìsẹ̀dá ìkì yìí àmà rọ́kọ́ yàtàkọ́ yàwá bù yìí ṣàkàṣọ́ ló bilẹ̀ ṣá ẹ̀rọ langa báyọ̀ ọ̀nà kẹlẹ́ dà púrúbà táàkì ní ṣe yìí tó tó dábà lẹ́lẹ́ kẹlẹ́ ọyọ́ mmadu tàtẹ àmà ń ni abájọ yìí ẹlò nẹ̀dì adó kúnyíkì alótókó ẹ̀hùn máa jẹ ọ̀rọ̀ káàkiri a ìṣẹ́m ẹ̀nà mọ́tọ́ yá jẹ́ ti okùn náà tílé lódẹ̀ o ọ̀yẹ̀ mẹ́yìn nínú ilẹ̀ abẹ́kúsù mẹ́yà yìí abẹ́kí spaghetti abẹ́kí kà mẹ́dà mẹ́sàkàlàmáyùn ọ̀hún dọ̀nù kọ́wé dáa kọjọ́ mú wà wẹ́ àtúgbújú okòlò màkàáyì á

tí ọ̀yẹ̀ngá ìgbé ní àdúrà kàjúṣọ náà lẹ́tọ̀ ọkọ̀ ọ̀yẹ̀ngẹ́ tákẹ̀tọ́ ẹ̀tọ́ ọ̀tọ́ rẹ̀ tìlẹ́ ọ̀nàmú ìmára àbájọ ìtẹ̀lẹ́ kí wá sí ní nìlẹ́ it means òun yìí máa lùkì á lè kùn máa yé yìí tó dá àmọ́ tẹ̀gí náà yára kú òun máa ra kún yóò wọn láyé النبي صلى الله عليه وسلم في حديث بخاري حديث عبد الرحمن بن أبي بكر ينهي okporo duu abịa akụja na kọntrị gbo duu abe ka amaọja duu ka m do n'obilecha goji ma gbaba gojilin leyufli ha kọmun walewu amrọhum imra'a abodu ukwu ma mụ ụgbọala abịrị ma du duu n'obile ọwọ kọntrị wa gide onobile nga arụchi president yi to memu fel memu fel ile ị gaba dị agwụ ma achidemokrasi kilichi amerika n'enye amma ya e caba kwana democracy kuma ya ce mini amma aka mu na kini unubule metonu unubule kice free o kokone kala ce free amma tingni to na e o hala america ko egba igbele gbogbo eyin unubule taba ci president mo wadan egba ko unubule ma ti ci kodo kodo un so keke alu keenly contested agbade unubule kone kale ko ma wa ma unubule wotiyan abẹ́kíjà bá lẹ́nu àmúnú bẹ̀rẹ̀ ló wójú ọ̀nà kẹlẹ́ màdúṣàgbé dúpọ̀ màkínní yìí ó yà lẹ́ dúkọ́lù bilẹ̀ kpáyọ̀ ọ̀nà kẹlẹ́ màmúdò kùjọ àbàkú màmú gbáhíwòdù nínú lọ́wọ́bá abọ́là àgòyí lẹ̀ màá ká mi sọ́jà máa tó gbé ẹgbàkùnmá jó gbó ogun 2004 kú ogun kùmà yájà iraq oyi saddam kùmà tó kéjì ogun lẹ́yìn ẹgbàkùnmá lọ́tọ́ mọ́ kùmà yájà ogun àbóbìlẹ́mà kùmà kó tó kéjì àmì sọ́jà ọ̀nà obìlẹ́mà ma kutike jogun to ami soja bo iraq ma mi ma ebo bulele ma ene me ele mamu oko ma ne ma bobule olobule gi nigbi ama to do ka oja ka mi soja gide ma ma de ke chuma chuma chuma ma ebo bule ma mu ko ne mele ma one kele ma meta mu abi ebo bulele ma ma kunga oji cnn television ma kumanga lakini amerika ameka kama nukwa gobeleme nga mamu abayo ere gobeleme nga mamu yore alikum taka bobelele machine kuma igbe ejuko ejule ma di film kaduma mana kuma o abigbe atabali onubele soja kini raku bobele soja e machine raku a machine raku amerika ni kai abobele kama kodu amema makatachi to dale kweba itogba

tààlù kẹ́ẹ̀tì kẹ̀dẹ́ ọ̀nà yẹn abọ́yà chicago kẹ́ ṣẹ́kẹ̀ ní kí wọ́ iye òyà òkè abọ́lẹ̀ ẹ̀dá kẹ́ abọ́lẹ̀ torúkẹ́ ma wéde túbọ̀ lẹ́lu ìmádàálẹ̀ gbẹ́tẹ̀ má ti nílẹ̀ mọ́ máa dàálù kẹ́dà má dàá títí ṣọ̀bàtà yìí tọ́dálẹ̀ ma ọ̀bàtà bóbulẹ̀ abudu ko di soja nu jima yi onu ble ko ma yi ma ki soja onu bile aba ye ba ta amika ma yi da ko ma bo ima mola mal ja ma ko bi abudu ki ko se tere on kade onu ma ka ile inya no ne kelen islam ko ma kini house of rep ma chuno president ma chuno governor ma chuno chairman machinobele ebeleji onubele mamudu shagboji abehe ogabade atọnekele tonobele kuma ajọ gbanwujọ tama n'aka jọ tajito ŋa tsọ da oji ma islam kọ islam kọ yi atsala ti ma asi bobele inu islam doji ma ŋunobele tadi na omune dole tọ́lá lọ́nà obìnrin ẹ̀rọ ṣagbojí mẹ́ mítì ní kàfọ́m tákà bókẹ̀lẹ̀ ẹjọ́ bóbìnrin ẹjọ́ tagi mdo n'obule ma adọ ma adọ ha agbojin inyon ma adọ agbojin ẹgbazame na nebi taka nebi tso hẹn gbogbo ata ne mẹgbọ la n'obule dọka kọ n'obule ẹni kìí sago amira ti gbobule dẹ ẹgbọ bẹlẹ n'o tó nga ka dùn ama tiki ma ọkọ ama ka masini tsi ìṣe kékeré ma adọ n'obule da ma adọ n'ekele da e ma ne ke tsi n'ama gbobule ma mu da agbojin ma islam kọ̀ọ̀pá yìí onóbìnrin ìlú chagbuji nínú àbúkẹ́lẹ́ àmà chagbuji tó lọ́nà tẹ́lẹ̀ àrìjáàlù kọ̀wá múná alánisa ọgẹ́lẹ̀ òkòlógbó dúkì mú donóbìnrin chá dọ́dà ọmọ màá lè bọ́bá òkòlógbó dúkì mú donóbìnrin adọ́dà ọmọ màá lè bọ́bá ẹ̀yìn alẹ́ àbúbìnrin àmọ́tọ̀ bí gbẹ̀lẹ́ ọwọ́ ọwọ́ kùn má lè kọ́nà òkòlógbó lẹ́nu ànùkùgbó dúkùn àkíní unu bile unga ado daimi ya chukolo ola ya abai ma alibo abeko la mere abai unga kata kuma gbo un ma alibo enya la bubulo o kuma kuju kulugule kuma ma ya loko nenu anu kubo duke mdo bla ado da ma alibo enya le kini oji la ma gbadu kulugule ba ma nya ju yo mon adugbe mo jile ma yara yo yi dudu ke mdo no ye kika ka ŋo ne yo okoro ya gba ene ya ni ŋkpɔ ye ŋgbɔ ke ŋa ma ya yɔ ene ya ni ŋkpɔ ye gbɔ ke ŋa ma ke gi bu ɔda agba ko takidu ŋa ma takidu ŋa mɔ ya takidu ŋa mɔ takidu ŋa mɔ nɛyi tse yi e ni ka okoloba tɔyɛ nyari kakini iha yi ha aka seriously. kagini wa qawwamun ala nisa onu bleda gba no ko oga no ne tele nde bima atuli le cho pe eh ojo ojo pe one tele on adi sedaji tura balele bayni onu bleka wa karba nabi sallallahu alaihi wasallama yeni oko mi kumyao ko mi kumyao abuna le gbohun da nabi sallallahu alaihi wasallama yeni to to dem kan mai sharia ene kuma yawon tsoyi to da bi irayi da bi ogalin kur'ani kayan to da ba da le alkisar da bi alukan ya dawo ohun da bi da ya dawo mai nono black dai dai jona abi dai jona lo ohun ojo maya da rogwa ta ah, ah, ah, onu black kọ na tala o da bi don arrijalu qawwamuna ala nisa abukan le amaye ti pama da te to da ba da le cheun ke mo ma dun loko abẹ́kọ́ máa yíwẹ́ olóbulẹ̀ òun nọ́kọ́ tí ó gbọ́dọ̀ ọ̀làjì ní akúnyọ́ ọkọ̀ mẹ́ná yẹ́tẹ́ òbínú ìyá ohun ká kíkà yá ní pápújáká máa ní àmá gbọ́ àmá ká máa yẹ yọkọ ẹni lọ́kẹ́ mú dàbí àlò ká máa yẹ yọkọ ẹni mẹ́wọ̀n nẹ̀pẹ́dọ́kọ́ mẹ́wọ̀n dúnmù yìí yá ee abọ́là wọn gbà sákọ̀ ẹ̀ńgọ́bọ́ máa náà

eh aluke chaba na ede mune ogele ma ti yeni ngunu kele ma bungu ni ama ifu e we ke chalen one kele nge chile wa we kunu blango ja chaba kunu bile nge che kunga ja yugu himu we ne yu be we mo me yu dari directly be me au correct me alu me mda ka wa kini unu bla akele jon e ole jini a chale ke egbe mu ni eh, eh, eh, ya ibo inda wa jama telo nugu nga meje telele tudalo nga kulije ama kume muda ko gwa boko mamena ene pete ngeji emolan eme yunoyan eme yutabayi kume kabana le ya bola le ba ngonu ojo ke yu ke ngeno mamega ni ba iko yipa meme ba yu dugu me ya ngu o ma memuda ga ko ya mewu tudabana le e to ma obi ije to ma ye obi je ti ko ma ye abi ko ma ye no ko don yi kuma ka gini muda la je jugede pe ikani ya meji tako ya ka e ma ke ni undula oya oye le o mutu gbo o de le bi ale bo ọba ta tabali mẹ́kọ̀lá ní ọ̀nà mẹ́ yoga ne lema ga kai dai ba ikuti yugire tamani amma ne ki roda ga ni ba kene ke rali da ni be koya ga mata ne ne so authority du ngono ono na ne bi ni dabia ojo ga ma ka ole da binu al kuma de ona to ba ngono nga nga mi tin iyu la ono to ba iyu ina ama wee kacha ne kele anabi sallallahu alaihi wasallam amudu ngaya kini ena buwa ne machi to dale ena yedo gaga gaga gaga gaga ontile ki ato meke mane ki biye no bele ko ta ko ta go ko ni ne ya kene ki kuwe akuma ti gede ma o ka dunga gileba ma egúnjẹ́ máa yàgúnjẹ́ máa dánẹ̀ èmi wà kò tíẹ́kọ́ tíẹ́kọ́ ẹ̀hùn parí ni o gbogbo omi pa o ẹ̀hùn kẹgbọ́lẹ̀ gbogbo omi pa o jákàmùnẹ̀ fún ara àwọn alúkà rẹ̀ dùn gbogbo omi pa ìsánàkà ẹ̀ ilẹ̀ kìtà kọ́kọ́ kú ní àkúwẹ̀ ní kẹsẹ̀mù dún wẹ́ ni òun tánẹ̀ tá a bá yọ gbogbo omi pa àkà ẹ̀ e. gbogbo omi ya mbola oya ojibenu ha ya gabi yama chakaki kiliku one ya ngine no eka chakato la ngu chakana da ba ya kange do mune uji ngalu kujo bukona i weke echa oko e nadu halu e gwo kotobi ki ke ake kuja e ka emole e, na suka ta yubi okele ngamuna ya na wemda gbeun taka mu ne ya mai ne a ah, abdul shakanaci we ma ci chakulle ama kuno bule do ogale ma kai da mu ne to da bale le ngallahu tabaaraka wa ta'ala ni cem ku me ya no ya ha elifa ki wo moyi fa u sharf de ni fa ha one kele on to ba mu no bule to da le me anya no ya fa salihat abi e fe me ne abi e fe sibege yuma ma ni kola ne yuma gwe to yuma chi ni fe no asọ́lìhàt àbíyẹ̀fẹ́ àbíyàn àti àbíyẹ̀fẹ́ ìdá àbíkùmà sí bíyẹ̀fẹ́ lẹ́kọ̀ níta ṣàbíyẹ̀dú kùmà dùgbìdì gbókùmà dùgbìdì ṣàbókùmà mọ́jọ́ kùmà mọ́kọ́ mùtú àtúlé àzíwájì yìí nà ọmọ àkójú mu gbóbulẹ̀ kọ̀ níta gbóbulẹ̀ bíkùmà dùgbìdì kùmà kìíní wọ́là ọkọ́lọ́ ọ̀nà òbílẹ̀ kìíní wọ́là ọkọ́lọ́ àmì na imi wala kolo yaki do dubu tewu ha me lu ngunu bla kọlọ wala kolo yaki do dubu tewu chen kono bla ni ki kabale lebe kono bla le chen gwidi alikum ele mun ya ni to oroka yenge adenu abo nga chike do ko gbo ye kan yo ye tede ko ne enwe en ya ye wala kolo yaki do dubu tewu idu kechi ijupo ya anya gwe nga kito we gbo che ko ke ne okungwe ya wala kolo mọkọdụ ete lọ jete gbukwu imi ngom ndị ọla kọlọ eto mamere e, e, ya bụ ọkọ amele adịdụ nga amele taka amele gegbe adọkị yi eneke baba nke ya baba ngwa ka e baba eli obi adịdọla abụla chi tọ etu ọdị baba ya na ya dị tụ ọdị nara nwu e,

e nìtì nìtì nìtì gbẹgbẹ gbọkọ alọ ma ẹgbọn ẹdẹm nẹkẹ káà kiri ọ̀nà ìkẹlẹ ọ̀nà ìtì àwọ yọ ọ̀yà bàbẹ ẹgbọ abẹ́wọn dẹ́m bá dọ̀la ní fáwọn nínú àràkà kẹ dọ̀la ọ̀nà mọ́ fáwọn nínú site lẹ́dùn ẹlẹ ya ya

jimesiba ki atakolonke unyo amune disappoint kute dale yeni for salihat men ni befe aben ya ti befe da ko ni ta da buke nwu maiju ye ko jo ti o ma se wo maiju ye koko ati o ma ta se yani ma digade haki okoma أمي ما كوجو ما ينهي تحفظ زوجها في غيبته في نفسها وماله ما دي قادو ما ماجا إيه دي قادو ما ماجا كده با ما ناوشي نيفو oyo jira kini oko ma duyin ma digadi ukulu dabalu ma digadi ni yoko ma ino ya ka domo e ma duyin na bajo ile ba utape ke dun kuma ye ba ya kupe turu kuma dun ene yo ba mere na ba na ba memele biti biti ni shi

wọ́tàmù ní nínú ńlá tó sábà amọ̀mọ̀ ẹjọ́ òun bá mọ̀mọ̀ ẹbí tí a máa yẹ yìí wọ́n tún nínú kẹ́rẹ́ bá máa ṣe sábà òhè ọ̀pọ̀ ọ̀gẹ́nẹ̀ jẹ́ bá àmọ̀tò bóbulẹ̀ ọ̀tí adọ́gẹ́nẹ̀lẹ́ ọ tàbá mẹ́rẹ́ ajámẹ́ ní ìgbìmọ̀ ya já wáyọ̀ yìí tọ́kọ́ náà mi yé ẹ̀dọ̀ ẹbọ́dá ni ó ní lẹ́ òsìkápá ẹni ẹwọ̀n dákẹ̀ àtàbú ìtàpá mẹ́lẹ̀ ẹ́tàpá náàbọ̀ abẹ́ àti ẹ̀mátàpá lóhun yá yẹ́ kàwọn àkẹ́ẹ̀tàpá ọ̀làrúwùdẹ́ yìí amọ́tọ̀ bí gbẹ̀lẹ́ mẹ́ kọ́ṣọ́ ọ̀làkùnmẹ́lú edigadi ọkọ onye duwabi ọkọ edungun ọpịa ọkọ onye duwabi edungun enkichere ya kadomo ukoke ọkọ onye duwabi edungun reeki ọkọ egwumadu ya na onye duwabi ọdọ yọ aka edungun agidi onugunugu elemuda ademino jọpọ ni ọpịa lẹẹdemi o onwe dị nọba nwe ẹkọ ẹkẹkọ lẹlẹkẹ nínú ẹsẹpẹkẹ dị nọba akị agba amiri ya kako imo kocha dimi oye to kocha la dimi ngam da kan de no no problem kan ki mudwe ma ki imda e, le jume ma ki imda le jume ama oko edunyin eme idu emdudugu e ma tene ma tene ni e, weya weya weya yo kene

machine machine du eh, kuma nato onata ingba ada ku e pya ukol ukigede uma e migede kuma ihe e kigede uma nu e ogo ogo ne gide achu nga mechanic ya kuma me wole ti yinu da bile ni u tuduko ga gunyo gba magi ma yu yo la me no so to da ba le akili o le fi abobele ni fa seun kuma chirabe ni akini ma gboda ku gbo ko ma tabali shen kuma ci dabe na ki ma gboda ko ko ma tabali alo le himanu ene ka gbe dabe na ki ni yedu te bi shede ki ga e ka mo ko da al ko do yo tini domo hafizatu lil ghaib domo e di gade o mamaja bima hafiz allah da bal ko yodu lutu mamaja o ko ma dun yin e di gade hakimu iya dun yin e di gade hakimu annabi sallallahu alaihi wa yẹni ọnà obìnrin kìí yọtulè ìdá nazarta ilẹ̀ ha sẹ́rọ̀tìkà ẹ gbogbo gbogbo ẹ̀dọ̀ ẹ bọ́ ẹkẹ yúrùkẹ ẹgbọ́ wánì ẹ̀dọ̀ ẹ̀ṣẹ̀ bọ́ òmùgbònùgbò àwọn ọgbọ̀ ẹgbogbo ẹ̀dẹ̀wọ̀n àwọn ọbọ́ ẹ gbogbo ẹ̀dọ̀ ẹ bọ́ torí ìṣẹ̀ yàn ṣíkàkí ní ọyà yìí tí nìkú

wa idha amartaha ay e amoda dungunu bulele ata atika ya libet nona kele gidomo ya tini kuku ngoya ya chuku o jenga chuku itudu yo la ko ya jadun tane we aga inga ke bi ke bi mu ngote ngene ke wo kunyo yi amoke um, amoke um. ngene ke emisha ayọ gẹ́nà lẹ́dù ẹ̀yà ìnẹ́ ùyẹun déngọ́hì àwọn kàkó ẹ̀gbùn dọ́kùnrin gẹ̀ẹ́sì skúlù lẹ́ wọ́sì skúlù wọ́yí skúlù abíyọ́gbọ́ ẹ̀kà mẹ́yìn skúlù àmá yà àyàbọ̀ ma yà ń parí àmá ti gbólù yọ ń rẹ́lẹ́bọ̀lá ma amịrị adachi ife mụ idachita bụ ngwongwo asetido ọnwụ igwe agịghị mụ ọkọ nwata chịkọrọ yenwe o eye ka m dala ogelele chi ọ ya achị ma abụghị ndanụlalịa ya n'ike mdụ ata chịkọrọ le iyon ọya ka tụkpahị dị ha ọkọ ni hafizatka ya adịghị fi ha ya adịghị ene dukun ko nga tainu eh ene dukun ko nga tainu ti yi ma wura ju jate abi agbo kilo la yinya no bele chaka na du ta yinya ma kata to ki ki ga do launde ama ona ka bo bele ne la yinya mu de na inu tabale tabale ene kele ko nga nya da ma do chagum ado ado la gum di ní àbágbé ẹ̀ẹ́dẹ́ píkẹ́rẹ̀ adọ́ọ̀ṣàgbọ́ ìwọ̀n ọgọ́lẹ́nu abdulkẹ́jàkàdábò agóòlẹ̀kọ́ alígẹ́dọ́mọ̀ ọgọ́lẹ́nu ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́kẹ̀rọ̀kọ́ ní ìlú adọ́ọ̀ṣàgbọ́ ẹ̀ kágbó ẹ̀dábà góòlẹ̀

ṣàkàṣẹ́ ní abútabú ìṣe tàbí adam hẹ́wẹ́ ṣàkàṣẹ́ ọkọ̀ àjọgẹ́lẹ̀ òǹgbòrùn ẹnu àgúnyín ẹnu àgúnyín tó wá náà ọ̀họ̀ ẹ̀ pẹ̀sìkì àmáṣàtà ẹnu ọgẹ́lẹ̀ kò lù àpéwà ti ọgẹ́lẹ̀ àti ẹnu kò lù responsible ń àkó rẹ̀ ọláwọn ẹ̀tẹ̀lẹ̀ dúkẹ́ ọgọ́ ẹ̀ka ọjọ́ mìnà ya gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lẹ́tí ya digade we ojikola kwa malika okowe ango digade okowe ikokowe pabieri yon anyhow ono bile kinyo tulile abilega Abi nabi sallallahu alaihi wasallama yanhi ifi hadith abdurrahman ibn auf yanhi inna almar'a alunu bilaba almar'a idha salat idha salat khamsaha shanki acho melu wa samat shahraha ki ajali ju ramadan wa hafizat farajaha

udkhul aljanna daba aljanna min ay abwab aljannati shiri ona go dukri bi alkadaba wallati takhafuna nushuzahunna uno bledu kumechuku kakini yanya doji gbaya te tumeli ẹ̀hùn máa dọ́kì nìṣúù sí àkíní ẹ̀kọ́ lè bọ́dà onúbìlẹ́kùn mẹ́tùkù àkíní aliu liboda ya mudaliu ali liboda ya ti ni mudaliu me e ko lawo le ko gbo e wole bi da e e bi ni e ka e da bi mo na e mo don choose de ma e ni al onu black ya agbanya ada ya ti ya agu to e da un libo ya agu na ki wedi de he dun e don choose

onubele ma gbɔla nu ìṣe ń nọ pa kùmà lè kóhun ni wọ́n yá dùn wọn rẹ̀ yẹn ni yóò dùn kẹ́ẹ̀tì kóhun fọ́ ìrò òhun náà wáàzì náà dùn wáàzì lẹ wọ́n má jàkà máa kí wáàzì ṣọ̀kàrà tó kúrá nìkẹ́ yẹn àbí tẹ́ ẹ̀jìn ìgbà ń gbọ́ tí ó máa dọ́kí wáàzì inú ẹ̀yà ẹ̀rí a ẹ̀gbà ọdọ́ kó onúkò mú kó ẹ̀kàrà láàkó ìdá ẹ̀rí a ọdọ́ mú onúkò sànẹ́ ẹbá ẹgbẹ́jú òdòkò mú kó ẹ̀kù kọ̀lẹ́ ẹ̀kù náà nẹ̀kú gbòmàrú ìdá kọ̀lẹ́ ẹ̀jì òbílẹ̀ àbùsà lèkó ẹ̀ àbùsà lèkó ẹ̀ òṣàdẹ kichuwe nguje tobi jitodu ele ngoma ele malu bigi dingin tona al ke to gaya abna abu jali kuwe ushaki jure na de tasbiti eh umaja ka noko la nturu kuwe ke jemba na nyamoko na dokwa goba tabuta ci tolu to to toro ka na abu na numa na ci na chenwi eni ya kitode na chile wọ́dà bẹ́ẹ̀ gẹ̀dẹ́ ti torú ẹ̀ náà ṣe yìí bàbá rẹ̀ wù lì náà bòjì mamọ́ àmọ́mọ́ ayé náà bòjì mamọ́ kúkú pa ọjà mẹ́ tó kúnyòkó rẹ̀ ńyà ajá rẹ̀ ńyà ẹ̀rọ̀kùnrin ajé tọ́nà náà yà gbọ́ mu àmọ́ gẹ̀dẹ́ ti torú ẹ̀ náà ṣe yìí lọ́kì torú ẹ̀ náà ṣe yìí lẹ́

amúwáàzì idú ẹmkódàmá ẹ̀tù átánẹ̀ ẹ̀gbà lóòdú ẹ̀tù ẹ̀wájì ìṣipa kó ṣáká ẹ̀àkwánẹ̀ tí yóò yẹ ẹ̀fàdì olùgbòrò mú ṣàkà kódà jẹ́ báyé lòlùfẹ́ òdá àbí àdọ́ kojú gbogbogbogbo rẹ̀ yánu wáàzì pé hun ṣẹ́gbẹ̀ wáàzì gidẹ́ ìtò ọ̀nà kì mọ́ gbogbo ẹ̀dẹ̀gbìtì hun kì máa wọn jẹ́jẹ́ lè gidẹ́ ìná ti bọ́bá aláwọ̀ tàbárakà ọ̀tà madam jẹun wàjúrú húnná bilmọ̀báṣẹ́ ìyá àtàbà na ibá ẹmọ́ na ọdún tí yàn ọgbọ̀ dàṣí wẹ́kún tàkàjú oyúwédé wà dẹ ohun jẹ ẹdọmí wọn mẹ́yà tá inú àmúnà àríkà fún mẹ́jọ láfíà àmá yẹ ìgbà kùnmọ́ alólùbá wẹ́kún kó dàṣí jáde bi a ti ẹkúta nìkú jáde ẹ̀kọ́ àdàṣọ́ ẹ̀kọ́ àdàṣọ́ yìí ológun àbẹ̀kẹ́ ẹ̀kọ́ àdàṣọ́ iṣẹ́ à tí a dá gbó iṣẹ́ ọmọ ẹ̀ náà ọwọ́ iṣẹ́ àmì ìdánkò wọ́n tí nìkan lò nìkẹ́ ṣùgbọ́n dáná lára pa ẹ̀wọ̀n máa lè gẹ̀wọ́n tá ti gbọ́ mímọ́ tẹ̀mẹ́rù ẹ̀wọ̀ àwọn rábò mi tẹ ẹ̀ẹ́ nàrà bẹ̀tẹ̀ gbó ẹ̀yìn táwọn nàrà bẹ̀tẹ̀ òtúwàzì ọgẹ́nẹ̀ẹ́wọ̀ jẹ́lẹ̀ òdìbẹ̀ ọgẹ́nẹ̀ẹ́wọ̀ jẹ́lẹ̀ ẹgbàá iṣẹ́ ti dáálẹ̀ ẹ̀nẹ̀ẹ̀nẹ̀ fi wòyí fọ́láńfẹ́ ikilola kile gududa chogalo yomne to ola ko jime chenko mu birida ke muta tibi ki okeda ke ibete kulete he magembe ego ngai bi oye le kodo kodo eh kodo kodo bo e yuma o ya da cho e yuma me e yuma me palo palo le chi e yuma ya da cho mo e a je yibro e mo ma yo go we ya da cho mo ereru eyu elu ti kanu ere eyu eya bu igoti je iche iche ko ya teta na ohono ile ju nga budu ane ko la che dogwe lede la che dogwe unu tane tane woman oyo ko eda che kodo kodo ko eda che abu ekere bunle ngenya ya bidabida ne ko kema olone kele dogwe unu e ago e ago gele akogele ni dojoji tabi jo no adamu ni sinu oyo akito adamu

ojojojoji ẹ̀yà eh, mi bẹ́ẹ̀lì tí kàdú ẹmú ìhùtánà nìtọ́rẹ́ ìgbàgbé ya jìbẹ́nu pẹ̀kún ìhùn mẹ́kọ́ dé tágẹ̀tọ̀ lámẹ́dú ẹgbẹ́ akóno yí ẹnu ẹmí bẹ́ẹ̀lì tẹ́lẹ̀ ó hìtẹ́ ọmọmẹ́lẹ̀ ìdílé àyíká ní bẹ́ẹ̀lì tí bá ṣe àyíká ní ẹmbẹ́ẹ̀tì lẹ́dú ìjìbẹ́nu kàkí ni kọ́mọ́ ẹjẹun lẹ́nu Eh, amibali to do kɔda amɛmɛlɛ ida amɛrɛ n'atɛtubi ɛnadza n'atɛtubi ɛnadza n'atɛtubi ɛbudza pɛ kele la te ntabali ɛmɛna bi ɛlɛ do ɛlɛ ɛmati ni ɛtaju fáwọn náà yìí gbóǹkà ìbò ń ìkàtẹ́ yìí ìgbègidẹ́ kẹ̀kọ́ amẹmẹlẹ ibà alùkẹ̀bẹ̀tù máa fẹ̀dùn kẹ̀ẹ́gbà kọ̀lá alùkẹ́ lọ́gùn alùkẹ́ níjú mú kẹmá lè ní kẹmá gùn kìjọunṣọ́ cockroach gidé kábọ̀dù ẹ kìjọunṣẹ́ ipa kún jáká kẹgbà kàún ìmà kú ẹbà ní kìjọdọ̀ ọ̀ṣùn mú ọlá ìtàlẹ̀gidẹ́ kẹgbú ọmẹmẹlẹ yìí tọ́ ìyẹ́ máa káṣí àkíní ibóṣe àgbẹ́bóṣe àkóyẹ́nà ìmúdàáyà kìlọ́lá

ụmụ ile ọkọcha ka ní ọya jaka ẹnubule dum dum nubule abúdábú ǹha kọ̀rọ̀ gị nílẹ̀ ẹ̀ na-echa ẹ̀dába ọbọ̀hún kùsù méjì gẹ́dẹ̀ e, e, ẹ̀dába ọbọ̀hún tàbí gịnị ẹ̀dẹ̀ gịnị na aka Tọ wata ala

so wee mụ ji adụ agbaghị ebe a ịkwụ ngasị na edom ịka na ya agụda ga na enwechochi ya chenụkwa ya ụjalụchochi kema kini wee kwụ nwa ya dagụ ma enye aja ichene ka ụmụ awụ ejuwe ka egbi wọ onye meji onye meta e ma ọ gị na-eleba enwụmala e, ya tụla gị nụ tó dínú bó bulẹ̀ bọ̀dọ́ mọ́ wàláhì máa ṣẹ̀rùpá ìtọ́kọ máa lẹ̀ ọjọ́ tó máa ilé òpáhì òjà jálí máa dágó máa jùjálẹ́ ibi

onu bleke maka bogo echi ha nyuja tola eli kadugbo ola odachi kima chuge ni ba muhi kana bun faba'atu hakeman min ahlihi wa hakeman min ahliha machune komwa machune ma makola leche ngi ye ngoru ma ngoru ịma ye ngoru ni ba achaka ma ye yini yewo yalu achaka ma ye yini yewo rabala allah tabaraka wa ala ni fa in ata'anakum unu bilam da je gini bola me wala tabagu alaihin sabila eh fala tabagu alaihin me mutin ona ubalu to la one kele ise mona ja di sitil nunu bilam eh inona ina inina me un kechi chu ki achu mukete ataka lalo

ekotakum alali ọ na-ekele mmenwu gị achụrụ obele gị atakum ihe amarụ gị ahụ ọmọlali e kenedu gị ateketa man dịgara anyị na ọdịma kpana abịbịa atụghị chakachu kaịrị ya ụkaịrị elu abajọ ụkaịrị ọmụnwụ ka alụ tuenu inne na edoju machini onwe edumine na ọmụ ileme amụna ya manye na ah, a ọkọ ya achụkarịrị ya alụ ma madịn ọkọ emerite omeka amagide ya ọkọchị e na tọgbọ ya ba punishment nche iyi onwụka tọgbọ ọya nwee onye niche nke eje ka echi n'igbo ọla ka echi na-elegbue ka emanwụ bue juren ka emanwụ bue na gen ka emanwụ chalụ gbutere nwoke acha igbele iren fela tebụgwa alihi na sabila na na-agbalụta ọha inna Allah kana aliyan kabira unda Allah tabaraka wa ta'ala udu atatengi ya kenana tene duli tode gbake agini unganya do batangele tebitele lowe ngeke chu chumbele ba abecha kani calm down ba ungade kera ile lo tumeta da alu kenya ra ile lo tumeta yi enare ya kuwe cha sojola ojo acha do bangu ojo du tukata ni kirwa ile lo ba ẹ̀yìn ara ẹlú alùkù ẹ̀dá àtẹ̀nú ni ó yọ́mọ́ dátẹ̀tù ẹ̀rẹ̀ àníyàn kẹbìrà rẹ̀ náà وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا الله أكبر أشيك يا لدوغا نين رؤينهم وإن خفتم شقاق بينهما ṣeun ka mẹ́kùn mẹ́já nẹ̀ mẹ́tí òkú kàkíní ẹ̀gbí tí a ń yá tàgbàdé ọkọ̀kọ̀ ẹ̀ àtìdẹ̀ ọlọ́mà jẹ́ ń gọ́rùgbẹ̀ ọlọ́lọ́mà jẹ́ chalice ọlọ́mà kùmẹ́ ní abánilẹ́

abẹ́nẹ̀ká wẹ́rẹ́ kàmà ń yá ṣàgbàdọ́gbọ̀gbọ̀ yà yìí ma wọ́n kọ́ àjá ẹnẹ̀kú ma kọ̀lọ̀ àmẹ́wẹ́ta ẹnẹgọ́yẹ dùgbọ̀gẹ̀ adémìta ìhàtẹ́lẹ́ yẹ́ kẹ́dùgbọ̀gọ́ ẹ̀rígọ́nà dáa Ma mú ní wọ́n bá ní májò pẹ̀kíá klach hmm. domo interest ye ibe ewe ya klach kwa ibe emi conflict of interest ibe ewe ibe emi ya ajeje ajụja kwọlama alụkwụm ya tine ka ide chụrụ oji akwa tine ka ide chụrụ oji alụkwụ atine tohile chụrụ oji oji tọ chewu ka ije ka mụ na anya aja na ekwuma kpa ajụ okwuma kpọchi ọla kwa ihu falaba hmm. iboyoko memo na echi ene gị ene ka chiki kọla iboyo ya memo na echi ene gị akọla ene ka chiki kọla de de na meku me bobo mem da akwụkwụ ma wa kuma kipọ chekwe wala ma anya ka ya tụfọla ba ama ọda ka anya rute emi agbayoyi chika gini inene dukia tụhọla nene dukia bina ya nene agụ n'ọkọnyọn ya nene achọ ọnwụ ne họla ka anya ka ya alụkụ ma aka ya ka nye abo méjì kò má kọ̀rọ̀ ẹ̀dẹ̀ omi tí ọ atọ́ ya wọ ya atsatọ́ kọ́ àwọn méjì ká kọ̀rọ̀ ẹ̀dẹ̀ mọ́tsaka tsi amẹtsa tán amẹtsa kò yí àwọn ayọ̀ yìí akọ̀mọ̀ adó da awẹ́rẹ́ àwọn ẹ̀fì tó wọ́n má tsẹ̀ nánà àmọ́ ẹ̀nà méjì tètè má dọ̀ má yá nà ẹ̀wọ́ ẹ̀nà bá ní ẹ̀nà bá ní ẹ̀ka akwaji atakwago ene salam aleikum onga kola ma we weta ke no gbe no la laka ke e nge kai onga kola onge ma kola bu ka bele gado mo nge bele gado wala ke mchi ma ku gwa e e ene mne kola dan gba ku nge ola nka daga ma da kola e ele ele no se believe ma da gwe ba ma duwo ko se le abajo yi amụmaye ọmụnụ blek ma dawo ọkọnwe gị ka yọọ yi amụmaye nwụ nekele ahịbọọlụ ma na-ajọ kpakọcha ka ọla ọjamama yọọ yi ọgbọdụ ma akụcha ka ahịda ma na-ewumalị eche maka ihe ya mawa ọkọ̀ ẹ̀lẹ́bà ẹ̀nà ji ọlọ́la ẹ̀yìnà kẹbà tàmà kọmọ ẹ̀mẹ́ kàrà máa ẹ̀nà jìbínú kẹ́nà sálù kẹ́nà kọ̀lá lẹ́bà ẹ̀dùn àmì àtẹ̀lẹ́sì kúrì òkòṣèlé àmẹ́dámẹ́kà gbọmọ̀ àwọn ọ̀làrú ẹ̀nẹ́kà mọ́lá àti àjújà máa tàṣíkọ̀ ẹ̀dọ̀ ọ̀làlẹ́mẹ̀ní kíkà ní atakwa kùdàlà àdì ẹgbà magini nimiti ne bok machi okay house uh, national um, uh, assembly there mani engile ka mechi ba behind closed door nga mechi le inajo e bok maka kotu mara jela meuka behind closed door maji je journalist duda ba woki akoban jalo le amu o ma dumu ne ina bai na bai na bai na bai ama ameleme da bukaka o maka jele kotu ni ene du maru makali bẹ̀kí rìpọ́tù ń kí àyà dùgbẹ̀lẹ̀ múnẹ̀ tógẹ́lẹ̀ lẹ́nu òṣèlú adé àgbàdo ọkọ̀kọ̀ ọ̀yà yìí máa múnẹ̀ wá yọ makójọ bókùn kó yọ ọ̀yà kùmà wá makójọ abọ́ kọ́nà manẹ̀nẹ̀ bẹ́tẹ̀ kẹ́gù na tukata kẹ́gù ìmájàmá kàmá lẹ́júmọ́ mí ẹ̀ kàmá dọ̀yà ń wẹ̀ni àjọ kàdámẹ́ mẹ́wẹ́kẹ́ ẹ̀wọ̀n ẹ̀wọ̀n bí nàìjíríà mẹ́wẹ́kẹ́ àti ẹ̀wọ̀n bìbí lẹ̀ àbójọ ọkọ̀ máyà máa ń jí ní kẹ́dọ̀ húrú ọ̀yẹ̀ ẹ̀dẹ́ yìí onye ne mana abịghị uji egbe ka egwu e e e matịta ka ekọ ya egeghe ya n'ụlọ gbolu ege ka ya akọ ya enwe ọgọgide ikpote ajụ ya bụ mecha ka ṅụrụ mene gị akị n'ihi mee ka ịtakwa mebe ajụ aka ya takwa fabatu hakaman min ahalihi wa hakaman min ahaliha ọjọ́ in yurida islaha ọjọ́ anya da agbàdémà ńọrọ agbàdémà yàjá agbàdémà kìí akọ́rùtẹ́ kọ́sí àbó intelligent méjì kùmẹ̀ kó àgẹ́dẹ́ ibá ẹni yà ní yú torúkọ ma é màkì nọ yàtá ẹni yà ní yú torúkọ mi màkì ànọkọta ma márùkù ma tó ìhọ̀lá lẹ́kọ̀ọ́lá tẹ́pà ìṣìnànú ìyà sàrùn ìyà tukọ̀lá yẹ́tùkù ní àmàlùkànyàkọ̀lá lẹ́lẹ̀ ọ̀gbọ́lẹ̀ ẹni ẹni ọlọ́ọ̀lẹ́hùn mú ẹgbẹ̀lẹ́ ìmìṣàkójá tẹ́ ẹ̀kọ́ mi wọ́n yẹ bò yín mọ́jà tẹ́ ọ̀làkọ́ máa ká sálẹ̀ pàkúṣáká ẹ̀bà kẹsì àyínà bí ẹnu gbọ́wọ́ ìmìṣàkí ẹ̀kẹ́ rẹ̀ mi wọ́n yẹ bò yín mọ́jà iná bí ẹnu ohun ìjà lẹ́yìn ẹ owó akọ́là kí lè wúlò kàkún ẹ̀kẹ́ alẹ́ bẹ́bẹ̀ lẹ́gbẹ̀rẹ́ kẹ́mọ́ gara pa ẹ̀tọ́ alẹ́ wúlò àtẹ̀kà pàkúṣáká alakatami kami ẹ̀kọ́ làtẹ́ṣọ̀ mi tó ọ̀dà kake ŋo jele ŋa disina dumo rukuna ma takwa me ene yi ya da bi ŋo ko ma wudu mu mudu yi na abi che yi onu blei on wo mo kala le o omi ŋo na ko ma mi ja le ma da lo la ke ka ko chaka ba ene ke ti o he kan ene na le junga ba yo eche kata o e wo wallahi wajabe mamiyo ẹ̀hùn títà kẹ bọ́ náà dára na bí yíò ẹbọ́ náà dára kẹrẹ bá tàwọn ẹgbà àgbẹ̀gbẹ̀ gálà ọmọ ẹgbẹ̀ ọ̀rá ní tó jẹ́ wà kọ̀rọ̀gẹ́lẹ́lẹ́ tó jẹ́ òmìnà kọ̀rọ̀gẹ́lẹ́lẹ́ nù àmá àánú ìtorí kọ́ máa kí nẹ̀ àti nìkùnmẹ̀dárún

shamki kujini ama ya depe nikin me kola bugu me kaka rugo kama ego kama kada ina mamchi toto yala de nyoni na ora de mamchi ogale ni hayi leno yola mate ni hayi na do manu ni hayi take le anya lidi to nya pa sallallahu alaihi wasallam ni ono ble ma ma ko gbo imda shi ko gbo kuma gugu nchen shi ko gbo to kuma do jun umar radiyallahu ta'ala anhu yẹn ni ẹgbà zamina níbi sallallahu alaihi wasallam ba abúbulẹ àmà nga níbi àkíní ọlẹ́ ń dúkú ní obìnrin jẹ́ ìrèjú wọ́nyá àhìmáyọ̀ hẹ́ dọ́ọ̀tù ìrèjú wọ́nyá àhìmáyọ̀ hẹ́ kí a ro yí kò yí ẹ̀kọ́ gbìnú mamudu ṣe haramu ń sẹ́ na ọmọrù wa kàrẹ̀bá níbi sallallahu alaihi wasallam yẹn na níbi bóbulẹ̀ sí ní nẹ̀dọ̀ ń wà ọ máa yọ ọ̀lẹ́lẹ́kùn ọkọ̀ máa ọ̀là tí kìí ṣe bá àhẹ̀mọ́ máa wọ́n ìpè àmà wọ́n dídó yín ọkọ̀ yídá abọ́dà máa jẹ́ kó máa dọ́ oṣù máa ní tákẹ̀dẹ̀ gíta sí ní tàbálẹ̀ anísọ́lá sálàmù yẹn nìtọ́ ìmùdí ọgí ilẹ̀ bá tọ́ alábà ń mẹ́ mẹ́lẹ̀ oṣù máa òbílá àdí tó múnẹ̀ فإن أتانكم فلا آية يجرم آية كده يا أخوي إن الله كان علي عليما خبيرا عند الله تبارك وتعالى يشودك نيما يشودك نما يوم نينه alkumaliko abokoro insha Allah ola family iyukoji alkumaliko koro àwọn lè ti kí aláwọ̀ àwọn àdàbí wọn lu dájú kwani alkumaliko ọ̀lẹ́gidọ́gbàṣọ́ la tẹ̀wíì ngana dabati hun daga dabati ile ona ngana dabati ile egba ki boboy amini ni kai jiba aw katiniri subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta nastaghfiruka wa natubu ilayk wa alaykum assalam wa rahmatullahi wa barakatuh na amin na abeka do ba ni be kala ke ka ke ka ale àwọn ìpínlẹ̀ kẹ̀yọ́ ló dùn lójú ó tẹ́